بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń fárígá ó ń kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀rọ̀ ìfẹ́ episode one oh three episode one zero oh three. ní alẹ́ òní alẹ́ ahad déètì òní ni ọgbọ̀njọ́ oṣù kẹrin rọ̀bíù àfáàní ọdún 1443 alẹ́ ahad ọgbọ̀njọ́ oṣù kẹrin rọ̀bíù àfáàní ọdún 1443 kò tí ì sí ìkéde pé wọ́n rí oṣù títí ìkéde ó fi jáde a sì wà lórí ọgbọ̀njọ́ oṣù kẹrin ọdún 1443 ọ̀rọ̀ ìfẹ́ episode 103 àkọlé ọ̀rọ̀ ìfẹ́ ní alẹ́ òní òun nìyí o ẹ̀sìn ni kí n mú ni tàbí ọkọ ẹ̀sìn ni kí n mú ni tàbí ọkọ. olùbéèrè ó béèrè ìbéèrè olùbéèrè ó béèrè àmọ̀ràn tí ìbéèrè rẹ̀ àti àmọ̀ràn tí ó ń béèrè fún tí ó ń já sí pé ẹ̀sìn ni kí ó mú ni tàbí ọkọ èyí ni a fẹ́ ṣe ní àlàyé ní ìjókòó wa ní alẹ́ òní torí náà mo kí wa káàbọ̀ sórí ètò wa ní ẹ̀kan sí ọ̀rọ̀ ìfẹ́ ibi tí a ti ń jiri ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọkọ àti aya àti ọmọ àti ẹbí wò pẹ̀lú ìmọ́lẹ̀ alukur'an àti hadisi anabiwa muhammad sallallahu alayhi wa sallam irú ìjókòó báyìí ó ṣọ̀wọ́n nínú àwùjọ wa tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé àwọn tí wọn ò ní ìmọ̀ nípa alukur'an tí wọn ò nímọ̀ nípa hadith anabi sallallahu alayhi wa sallam àwọn ló ku àwọn èèyàn kù tí wọ́n ń gbé ọ̀rọ̀ ọkọ ọ̀rọ̀ aya lọ bá tí wọ́n wàá taari ẹ̀ sí àárín ìlú pé ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ gbà lámọ̀ràn kí ni kí ọkùnrin yìí ó ṣe kí ni kí obìnrin yìí ó ṣe tó ń kálukú àmọ́ mú ọ̀rọ̀ wá láì ní ìmọ̀ ẹ̀sìn eléyìí sì jẹ́ àdánwò ńlá ní orílẹ̀-èdè wa àmọ́ àwọn òní wá máa wòran kí ó máa lọ bẹ́ẹ̀ bí kò ṣe wípé àwa náà á fún wa ní àǹfààní wípé èyíkéyìí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdílé wa tó ní í ṣe pẹ̀lú ìgbéyàwó wa tó ní ṣe pẹ̀lú ìkọ̀yàwó sílẹ̀ ìkọkọ sílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa fi àwọn ìbéèrè wọ̀nyẹn ká máa fi ránṣẹ́ sí orí nọ́mbà tí a kọ sí ojú móhùnmáwòrán wa zero eight zero seven six one one four eight nine six lẹ́ẹ̀kan sí zero eight zero seven six one one four eight nine six eléyìí tó dáa jù ni pé ká voice note ṣùgbọ́n tí onítọ̀hún ìbá lo whatsapp a jẹ́ pé yóò pè kí Allah wá jẹ́ kí aráyè gbé ìpè rẹ̀ nígbàkigbà tí ọba pè. tó ọ̀rọ̀ ìfẹ́ episode one oh three ẹ̀sìn ni kí n mú ni àbí ọkọ arábìnrin kan ó sọ ọ̀rọ̀ ìdílé rẹ̀ ó sọ oyè ó sọ okun ó wá ń béèrè fún kílẹ̀ sí sọ ṣé ọkọ ni kóhùn mú ni àbẹ́sìn níbi tí ọ̀rọ̀ ń dé dúró báyìí kí ni kókó ń tó ṣẹlẹ̀ arábìnrin kan àti arákùnrin kan wọ́n ṣe ìgbéyàwó tí ìgbéyàwó wọn tó ti fẹ́ súnmọ́ ogún ọdún sẹ́yìn ó ti fẹ́ súnmọ́ ogún ọdún sẹ́yìn lásìkò tí wọ́n ṣègbéyàwó yìí ọkọ ń jẹ́ orúkọ mùsùlùmí ìyàwó náà ń jẹ́ orúkọ mùsùlùmá ṣùgbọ́n jíjẹ́ mùsùlùmí wọn jíjẹ́ mùsùlùmí àwọn méjèèjì jíjẹ́ mùsùlùmí àwọn méjèèjì bó ṣe rí ìyàwó máa ń lọ sí aláfàlátù ní gbogbo ọjọ́ Sunday ìyàwó ka lílọ àsàlátù ó kà á kún ọ̀ranyàn ṣùgbọ́n kò ka irun kíkí kún ọ̀ranyàn èyí tó bá wù nínú irun ló máa kí ó lè kí ẹyọ kan lójúmọ́ ó lè kí ẹyọ kan lọ́sẹ̀ àmọ́ ìjókòó alásàlátù ó di dandan fún ẹ̀mí ara rẹ̀ ọ̀wọ́n tí ń ṣe nínú ẹ̀sìn náà nìyẹn tó bá sì dínú Ramadan yóò gbàwẹ̀ Ramadan. ní ti ọkọ ọkọ ò tiẹ̀ ṣe kankan ọkọ ò rí kankan ṣe. ipò tí ìkíní kejì wà ní abala ẹ̀sìn ẹ̀sìn wọn nìyẹn tí wọ́n sọ pé àwọn ń ṣe yìí ní ti abala ìbáṣepọ̀ láàrin ọkọ àti aya àwọn méjèèjì wọn kì í gbọ́ra wọn yé dẹ́nìkan bá ti ń fà á lẹ́nìkan máa já a dẹ́nìkan bá ti ń to igi lẹ́nìkan máa rẹ̀ ńlẹ̀ fà á kájà ó wọ́pọ̀ nínú ìṣẹ̀mí ayé wọn. kí wọ́n máa jà kí wọ́n máa kí wọ́n máa bára wọn ṣe ìfàǹfà ó jẹ́ ìṣesí tọkọtaya náà ó jẹ́ ìṣesí tọkọtaya náà. orí eléyìí ni wọ́n wà ni wọ́n fi bí ọmọ àkọ́kọ́ wọ́n bí ọmọ kejì wọ́n sì bí ọmọ kẹta. ní gbogbo àsìkò yẹn ọkọ ti ní àǹfààní àti kọ́ ilé tí wọ́n ń gbé ó sì láǹfààní àti yọ ṣọ́ọ̀bù kan síwájú ilé náà tó sì ṣe ládéhùn fún ìyàwó rẹ̀ pé òun ò fún láǹfààní láti lọ máa ṣiṣẹ́ níta ṣùgbọ́n kó máa ta ọjà níwájú ìta àdéhùn tí ọkọ ṣe fún aya rèé ṣùgbọ́n àárín wọn ò gún ọ̀rọ̀ wọn sú ẹbí ó sú ara nígbà tí ìgbéyàwó yìí wọ ọmọ kẹta ọmọ yìí ò tí ì pé ọdún kan tí ọkọ fi sọ pé òun ò ṣe mọ́ kí ìyàwó kó padà sí ilé wọn ìyàwó yìí ó fi tó àwọn ẹbí ọkọ ẹ̀ létí. ohun tó jẹ́ èsì láti ọ̀dọ̀ ẹbí ọkọ ni pé àwọn ò mọ̀ ọ́ rí tẹ́lẹ̀ òun náà ló mọ̀ ọ́ rí òun ló rí ọ tó ní òun fẹ́ fi ọ àwọn sì bá fọwọ́ sí i bọ́ bá tún wá padà dé tó ní òwú òun mọ́ òun ò fi ọ mọ́ àwọn ò tún bá a fara mọ́ torí pé kìí ṣe pé àwọn làwọn rí ọ làwọn ní kó wá fẹ́ ọmọ àwọn ọ̀rọ̀ yín ti sú àwọn nígbà tí àwọn ẹbí ọkọ sọ gbólóhùn yìí arábìnrin yìí mọ̀ lọ́ràn ó gba kádàrá ó palẹ̀ ẹrù ẹ̀ mọ́ kúrò ní ilé ọkọ pẹ̀lú ọmọ mẹ́ta pẹ̀lú odidi ọmọ mẹ́ta. ọmọ kẹta kò tí ì pé ọdún kan tó ń túmọ̀ sí wípé ọmọ kejì yóò ti tó bí ọmọ ọdún mẹ́ta sọmọ ọdún mẹ́rin nígbà náà ọmọ àkọ́kọ́ òun ti kọjá ọmọ ọdún márùn-ún bí wọ́n ṣe pọwọ́ léra wọn nù. lásìkò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ọmọ kẹta yìí òun ti wọ bíi ọmọ ọdún mọ́kànlá ẹ̀fòye gbé e la fi sọ pé ìgbéyàwó wọn ó súnmọ́ bíi ogún ọdún sẹ́yìn kì í pogún ọdún láàrin fifteen years ago sí seventeen years ago so wọn kì í ṣe ọmọ kékeré. tọ̀ nígbà arábìnrin yìí tó kó ẹrù rẹ̀ àtẹrù àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta okùnbi tí ó lọ okùnbi tí ó wọ̀ sí wọ́n ní kì í burúburú kọ́ máa ku ẹnìkan mọ́ ni ẹni tí ó kù mọ́ ni láti mọ̀ ọlọ́mọdé ó burú fún wa o. arábìnrin wò títí pé kí ló ń fẹ́ ṣe báyìí kò sí owó lọ́wọ́ òun òun ò ṣiṣẹ́ ńgbà tóun wà lọ́dọ̀ ọkọ yìí òun ò rí owó tóun fi gbalé níbo ló ń fẹ́ múrílé báyìí ó wá rántí wípé òun ní àbúrò kan tó jẹ́ pé àbúrò yẹn àbúrò obìnrin ni ìyẹn ni pé obìnrin ni tóun náà jẹ́ abilékọ. ó wá pè ọkọ òun ti kọ òun sílẹ̀ ibo lòun fẹ́ máa sùn báyìí àbúrò ẹ̀ bá ní ẹ̀gbọ́n mi kò lè tó báyẹn rárá ojú ni máa rí ojú ṣàánú tẹ́ ẹ bá lè máa wà lọ́dọ̀ tèmi kájọ máa gbé papọ̀ ń gbòjẹ́ pé baálé tèmi kò sí nílùú bí ẹ̀kọ̀ọ̀kan ní máa wá bí ẹ̀kọ̀ọ̀kan lọ́dún ní máa wá sí ìlú. àbúrò rẹ̀ yìí sì ti bímọ méjì so àbúrò rẹ̀ yóò bá ọkọ ẹ̀ sọ ọkọ ní kò sí problem bí ọlọ́mọ mẹ́ta bó ṣe di ẹni tí ó ń wá wọ̀sùn. àbúrò ó gba ẹ̀gbẹ́ ẹ̀ sọ́dọ̀ lẹ́yìn ìgbà tí ọba ọkọ ẹsọ torí pé ọkọ rẹ òun kì í gbé ní ìlú ó ń wá sí ìlú bóyá lẹ́ẹ̀kan lọ́dún abẹ́ẹ̀mejì lọ́dún. arábìnrin yìí tó jẹ́ ẹ̀gbọ́n ọlọ́mọ mẹ́ta ó kó tọ àbúrò rẹ̀ tó jẹ́ ọlọ́mọ méjì wọ́n jọ ń gbé àdúgbò bí tí àbúrò rẹ̀ ń gbé yìí ó jẹ́ àdúgbò kan tí àwọn àáfàá súnà àdúgbò bíi tí àbúrò ń gbé ó jẹ́ àdúgbò kan tí àwọn àfáà súnà wà. ní kété tí obìnrin kó dé àdúgbò yẹn ó kọ́kọ́ sánà àtijé àti mu kí ọrùn má bàa wọ àbúrò rẹ̀. ọwà iṣẹ́ ó sì di alágbàtà ọjà fún ẹnìkan tí ẹnìyẹn ń fún ní owó oṣù ẹ sì mọ ọ̀rọ̀ ìlú wa kò sí iye tí wọ́n lè fún tó lè tó nǹkan gan ná à ń bọ̀sibọ̀sí ọmọ mẹ́ta tó tún wà pẹ̀lú ẹ̀ ọkàn sáré pé ọ̀sán ju kó máa sùn kalẹ̀ lọ arábìnrin yìí ó bẹ̀rẹ̀ sí ni lọ máa bá ẹnìkan ta ọjà pẹ̀lú àdéhùn owó oṣù lọ́la pé àdúgbò tí ó kó wá yìí àwọn àfáà súnà mọ́sìkì súnà ó wà níbẹ̀ ó fi àwọn ọmọ ẹ̀ sí ilé kéwú àwọn ọmọ yẹn ń lọ sí ilé kéwú tẹ́ bá ti darí dé láti ilé ìwé wọ́n á lọ sí ilé kéwú ṣẹ́wárí ní mọ́ṣáláṣí yẹn àwọn àfáà mọ́ṣáláṣí tí wọ́n ń kọ́ ọmọ ní kéwú níbẹ̀ tí wọ́n jẹ́ onísúnnà bíi tiwa wọ́n wá ní ọjọ́ hálíkọ̀ tó jẹ́ pé wọ́n máa sọ fún àwọn ọmọ iléekéwú wípé gbogbo ọmọ iléekéwú òbí ẹ̀ gbọ́dọ̀ máa wá sí hálíkọ̀ ìyẹn ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ bí irú eléyìí táwa náà máa ń ṣe ní gbogbo ọjọ́ yọmọlẹ ahad ọjọ́ àárọ̀ òní so nípasẹ̀ bẹ́ẹ̀ obìnrin yẹn náà ń wá sí ìjókòó yẹn ó ń fetí kọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wẹ́rẹ́ wẹ́rẹ́ ló bá di pé ọ̀rọ̀ yìí ń di òdodo nínú ayé rẹ̀ ìrun kíkí rẹ̀ ló di ohun tó di kókó ó di ohun tó pàtàkì nínú ọkàn rẹ̀ ló bá ń kírun déédéé. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmúra tí máa ń múra ìmúra ìfọ̀sọ́hàn ni lòun náà bá lọ dá aṣọ kìmọ́rù gbàgẹ̀rẹ̀ ló bá ń wọ̀ ọ́ ayé rẹ̀ bá ń yí padà díẹ̀ díẹ̀ ní abala ẹsìn àwọn ọmọ ẹ̀ náà ń kéwú lọ wọ́n ń kéwú wọ́n ń kàwé wọ́n ń bá lọ wẹrẹwẹrẹ ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún kẹta lọ ní gbogbo àwọn àsìkò yẹn bàbá àwọn ọmọ yìí àwọn ọmọ yìí láǹfààní àti lọ bá bàbá wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ilẹ̀ bá gbẹ lọ́dọ̀ ya wọn wọn á rántí bàbá wọn wọn á lọ bá bàbá wọn. ohun tí bàbá wọn bá ní yóò fún wọn. ohun tí bàbá wọn fún wọn yìí kò ṣeé tẹ́ bàtì bẹ́ẹ̀ sì ni kò ṣeé fojú fò kìí ṣe nǹkan tí ó ń lọ déédéé tá a lè sọ pé lóṣooṣù iye báyìí ní ń san fún ní ń fún àwọn ọmọ rẹ̀ kò ṣe kìí ṣe nǹkan tí ó lọ déédéé bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ń fún wọn ní nǹkan. ní ẹ̀kọ̀ọ̀kan nígbà tó yá èyí tó jọmọ kẹta tó jẹ ọmọ ọmọ òpóǹlò tó gbé kùnlé ọkọ ọmọ yìí náà ń dàgbà òun wá jẹ́ obìnrin nígbà tó dàgbà tó pé bíi ọmọ ọdún méje òun náà ń lọ lé kéwú. ìyá ẹ̀ bá rán kìmọ́ọ̀rù òun náà ń wọ kìmọ́ọ̀rù bó ṣe di pé ọmọ yìí ń wọ kìmọ́ọ̀rù tí wọ́n bá ti lọ bá bàbá wọn pé dádì ìwà ẹ̀ fún alúwú tá a fi jẹun inú ọmọ bí bàbá pé irú nọ́sẹ̀sì wo leléyìí èwo ni wọ́n tún kó sí yìí. Eh, ìwọ náà ti fẹ́ gba wèrè mẹ́sìn bí ìyá rẹ ara máa kàn án ọmọ yìí ò ní kò ní kàkún nígbà tó yá ìmánì mú ọmọ yìí ọmọ ìbá ní wọn máa bójú ọmọ tí mo ní ó ṣẹ̀ṣẹ̀ pé bíi ọmọ ọdún mọ́kànlá ọba lọ́wọ́ mọ̀ bójú ìyá tó bá ra nìkọ́ọ̀bù ọba tó ń bójú ìyá ò tí ì mọ bójú ń tiẹ̀ o but ọmọ ti ń bójú. báyìí ni bàbá yìí bá yarí pé irú nọ́sẹ̀nsì wo nìyẹn. ọfẹ́ sọmọ òun délégún ni nínú ìran ọ̀hún ta lórí tí máa wọṣọ báyìí yóò wá tírèsì ọmọ yìí lọ síbi tọ́mọ yìí ti ń kọ́ṣẹ́ kan yóò máa pariwo ń bẹ̀. meanwhile ọkùnrin yìí ó jẹ́ nìkan tí máa ń mu ọtí ṣe mọ̀ pé mo ní wọ́n fẹ́ra wọn pẹ̀lú àìmọ̀kan nígbà àìmọ̀kan so ọkùnrin yóò kúrò lórí ìgbà àìmọ̀kan tiẹ̀ wọ́n ní máa mu ọtí ṣe sì mọ̀ pé tí bá máa mu ọtí wọn ìlógútì wọn ìní tìjú yóò wá lọ síbi tọ́mọ ẹ ti ń kọ́ṣẹ́ yóò máa pariwo ń bẹ́ẹ̀ ìtọ́ba sí tó fi bojú yẹn màá jẹ ọ sí ìhòhò ni màá ṣe gbá ni màá ṣàwo ni fẹ́ máa ṣe bí eléégún sóun ló sì di ọba yìí lọ́sà máa sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ẹni tí ọpọlọ rẹ̀ tó ń ṣiṣẹ́ kíṣẹ́ ti máa sọ jáde lẹ́nu ìyá ìwà rí i pé ah, ó ti ń jẹ́ kí ojúmọ́ ti ọmọ yìí ìyá ìwà mú ọmọ ẹ̀ kúrò níbi tó ti ń ṣiṣẹ́ yẹn ó mú kúrò ní ìlú kan ìlú bíi tí wọ́n wà ó wá mú lọ sílùú míì ó yẹn síbẹ̀ ọmọ yẹn ó láǹfààní àti máa ṣẹ̀sìn rẹ̀ wọ́ọ́rọ́wọ́ ó wá ku àwọn ọkùnrin méjì pẹ̀lú arábìnrin wọ́n ń bá láìfù wọn lọ wọ́n bá lọ. lẹ́yìn bí ọdún mẹ́ta níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ arábìnrin yìí ó fi tó àwọn èèyàn létí wípé òun fẹ́ rì má rì táwọn èèyàn bá ti gbọ́ pé ọmọ mélòó ni ẹ ti bí wọ́n ti ní ọmọ mẹ́ta wọ́n láwọn ń padà bọ̀ wọ́n ní àwọn máa pè yín ẹ má wọ̀rí àwọn máa pè yín òun ní rí kọ́ọ̀lù àwọn padà bọ̀ òun ní padà bọ̀ mọ́